وخير الهادي ال محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوتي الكريم يسرني أن أتكلم عن المقاصد عن المقاصد الشرع الإسلامي وأقوال الفقهاء حول الأشياء في دين الإسلام لهذا هذا نبدأ من المفاتيح الشرعية أعتقد أنهم يقولون أن الرسول صلى الله عليه وسلم يقولون أن الرسول صلى الله عليه وسلم يقولون أن الرسول kárí gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ àti àwọn náà ó yẹ kárí ìsìláàmù dédé tó wá ṣe ní ilé ìtẹ́wọ́gbà fún wa ní ìjẹsìn láṣẹrọ ọ̀rọ̀ ìrẹ́jà ìlànà àyẹ̀wò ọ̀gbìn. wọ́n ní insha Allah pé kí á máa ṣe tẹ̀lé lórí ọ̀rọ̀ ojú ìsìláàmù àwọn ẹ̀kọ́ ẹ̀sìn lórí àgbọ́yé tí ń bẹ fún ìdá lórí àwọn ìjọsìn kọ̀ọ̀kan tí a ń jọ́sìn láti fi jọ́sìn fún ọlọ́run. ìyẹn ó fà á tó jẹ́ pé ìpìlẹ̀ tí ó ní ṣe pẹ̀lú ẹ̀ á kọ́kọ́ mú jáde kí náà sì ni àwọn ìpìlẹ̀ náà tí a bá ń sọ̀rọ̀ nípa fíkì ẹ̀yìn olùsìsì a jẹ́ pé títa afẹ́ sọ ni pé afẹ́ sọ̀rọ̀ nípa ṣẹ́kù ṣẹ́rẹ́ yìí ìdájọ́ àwọn òfin nínú ṣẹ̀ríà ìsìlẹ̀ rẹ̀ tabati sọ̀rọ̀ nípa fíkì yìí àwọn bí ẹ́ríà méjì ta níbi láti láti wà very very circumspect òun náà ni ọ̀rọ̀. kí ọlọ́run bàdé bí lásán ń parọ́ ní anábà tí mo ti bọ̀ àyẹ̀wò lánàá sọ nígbà yìí. jẹ́wọ́ jẹ́ pé ìpìlẹ̀ bíkú yìí á ti aṣàgbàlá nínú tí a di ayé orí láti ọ̀dọ̀ ọlọ́run wá ní. sábà àwọ̀ yìí sí ọ̀rọ̀ ọlọ́run ayé olóògùn tí ọlọ́run fún wa. lẹ́yìn eléyìí tí àwọn nǹkan tá a bá tún rí bẹ̀ yẹn tó bá tún ní bùkátà tó pé ká tún ṣe àlàyé rẹ̀ bó ṣe wà ń bẹ̀ yẹn lọ á wà lọ sí ọ̀dọ̀ anábọ̀ àmọ́ni ọlọ́mọdọ̀ tábà sọ pé a fẹ́ mú àbí a fẹ́ mú jáde látara ayé anábọ̀ a jẹ́ pé a kò àbòjúwò nǹkan mẹ́ta àkọ́kọ́ nínú tí akọkọ àkọ́kọ́ àbòjúwò alifáàbù nàbí muhammadu sallallahu alayhi wa sallam ìyẹn tí wọ́n lè máa pèlè àwọn kóòlù rọ̀tù àbòjúwò ọ̀rọ̀ anábà muhammadu sallallahu alayhi sallam kí ni àwọn tí ó sọ lórí agbóyin a sọ pé lẹ́yìn eléyìí tá a ti wọ àwọn àlùfáàbù yẹn a ti àwọn ọ̀rọ̀ àlùmẹ́dìdè lórí a tún wá wo kéde ọ̀rọ̀ tó torí pé gàmí wà fi jẹ́ pé ọ̀rọ̀ ní ọ̀rọ̀ títí lànàbí ó gàmí sọ̀tẹ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ ní ó sọ. bẹ́ẹ̀ náà ló ṣe wá wà ìgbà míì iṣẹ́ tí fara ó fi ń ṣàpèjúwe fún wa nípa ìdájọ́ ẹ̀sìn torí bẹ́ẹ̀ lómi lèmi lóye pé sálẹ̀ ti sọ bẹ́ẹ̀ báńà bí yorùbá sọ bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ pé bí yóò sọ bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ó ti dára onígun kan lára onígun rẹ̀ kò kàn fi lè ká bojú wò ní. lẹ́yìn eléyẹn a tún wá bojú wo ìkọ̀rọ̀ rẹ̀ kí ni àwọn èyí tí àmì lẹ́bi tí wọ́n tètè kọ́ńtẹ̀tẹ̀ fún èsì ànẹ́bí rí torí pé nínú ìròyìn tọ́lọ́ ọba lẹ́gbẹ́lá fi ròyìn ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbé wa máa yẹ kí kò àwà ọlọ́run tún lóyìn rẹ̀ pé kìí ṣe ẹni tí ó rí táwọn èèyàn mọ̀ ṣáku fa àdúgbò tí ó sì máa wọ́n nà ayé yóò bá bàjẹ́ kó báyìí ànẹ́bí yóò yẹ báyìí kódà ó lè má sọ àwọn companions ẹ̀ yóò mọ̀ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìyẹn fà á tó fi jẹ́ pé àrùn ìkọ̀rọ̀rù òsì àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ nígbà ayé ànínẹ́bì náà sẹ́ńgbà táwọn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ṣé ànínẹ́bì faramọ́ àbúkọ̀ dẹ́nu ìtí àwọn èèyàn ṣe tábà wòye sí ìpín mẹ́tẹ̀ẹ̀ta ta sọ̀rọ̀ ń pa fáwọn látọ̀dọ̀ ànábọ̀

ọ̀rọ̀ tí anabu Muhammad sallallahu alayhi bá sọ jẹmẹ àwọn àfa wọ́n pín àwọn ọ̀rọ̀ yìí wọ́n pín tí n tá a pè ní orígun mẹ́rin wọ́n pín àwọn ọ̀rọ̀ yẹn wọ́n pín sí orígun mẹ́rin alákọ̀ọ́kọ́ nù oná pé anabi kọrọ tó sọ yẹn yóò àwọn ọ̀rọ̀ táà nẹ́bí sọ yẹn ọ̀rọ̀ yẹn owó àti generalize wẹ́ẹ̀dì táà nẹ́bí ló bẹ̀ ó lò generally wà yóò ìmọ̀lẹ̀ àádá òwò mi bó ti wá lò generally yẹn iṣẹ́ tí ànábì fún ọ̀rọ̀ iṣẹ́ tó ṣe ẹ̀ náà máa ṣe èkó tẹ̀sí fáyà lórí kankan kan ó jẹ́ kí ó sọ gbogbo mùsùlùmí pátá nínú àwọn ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ mi wà sànàbí ò wá sọ táwọn sọ pé láti kọ́ wọ̀nyí mẹ́lẹ̀ ẹ̀dá àwọn ọ̀rọ̀ mi ò wá wà láti kọ́ ọlọ́run àbánàbí ò sọ̀rọ̀ yẹn ẹ̀ gbé ìṣe kò wà ànábì ọlọ́run àbánàbí ò sẹ́ni aláìsọ̀rọ̀ yẹn wọ̀nyí mẹ́lẹ̀ ẹ̀dá àwọn tí ọ̀rọ̀ yẹn náà ti gbáwé táwọn máa lò fún àwọn yẹn náà kọ́ àdàkùn sí i àmọ̀ ẹ̀dá yẹn ní fún wọn ní àlejò jẹ́nẹ́rálì. ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà tí wọ́n gbé àlùfáàbù nàbí tí a máa pín sí àbí ọ̀rọ̀ tí ọlọ́run àdìgbà náà bá sọ wọn náà ní pé láfún àmì láfún nà àmì ọ̀rọ̀ yẹn o general word ni bẹ́ẹ̀ ọ̀mí sọlọ́ọ̀ ń bẹ̀ àbídọ̀ ọ̀mí sàn náà ti ló ń bẹ̀. abọrọ yẹn gangan táàmù yẹn gangan kò wá twenty five kí ló àwọn àtẹlẹ lórí wà yóò fi mọ̀lá ala òṣùṣì yẹn àwọn àmọ́ torí pé bó ṣe pé jẹ́nàrà lábì lò yẹn iṣẹ́ tó tẹ̀lé ń ṣàpèjúwe pé kì í ṣe gbogbo èèyàn àti gbogbo àwọn kan tá à ń sọ̀rọ̀ àpàrà máa mú àpèjúwe rẹ̀ wá. a ìkan náà àpèjúwe lè o náà ni ọlọ́run bá ti jọ lá ó sọ náà lóko hàn sábàlọ́ wọn sọ́ọ̀tù tọ́wọ́bà nígbà tó náà wà ní gbẹ́rẹ́ sọ̀rọ̀ nípa sọ́dà kọ̀tán tuntun ìlú. sọ́dà kan bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn mùsàfìrù tuntun ni pé àtìdáká. ọlọ́mọ àtàtà fún mi ní àmúwálì ẹni sẹtifíkì kan dẹ́mẹ̀ gbà nínú dúkìá àwọn mùsùlùmí sọ́dà tí ó máa jẹ́ àbí nínú àyè náà ṣé kótó lọ́mọdé ká bá yóò máa yọ sọ́dá pọ̀ ṣùgbọ́n àmúwájú ọlọ́run àdìgbẹ́ láti ọ̀yọ́ tó o gbọ́ dúkìá wa ní zakati wọ̀ ṣàgbé ọlọ́run nínú àmúwájú nínú dúkìá àwọn mùsùlùmí ẹ jẹ́ ká rẹ̀ ọlọ́run báyìí yọ ẹ̀ nìyẹn o gba wa àbáwá wò pé àlẹ́ lásù ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó jẹ́ pé general táàbà wa lọ ọdún tó jẹ́ pé àdá tó ti tún kéde ìdíyà rẹ̀ tó ti ń túmọ̀ sí àwọn specific answers kan àjẹ́ pé àmọ̀ ẹ̀sìn tó bá yẹn tábà kù ó lójú ìfẹ́ títà káwọ́. ìwà lè gbá ah, mo nílé lábùgbà mo nílé London mo nílé kìnìún kan bílẹ̀ tó ṣe pọ̀ tó zàkà òsì wọ ilé ìfẹ́ títà káwọ́. àtàwọn dúkìá mi ọmọ ènìyàn máa ń ní. ìyẹn ó ní ọ̀rọ̀ tí a sọ pé yóò wà alẹ́ ó ní ọ̀rọ̀ tí a sọ pé yóò wà láwùjọ náà á mú yòrọ́ọ̀dù bí yòrọ́ọ̀dù bí alẹ́ nínú àná mi tí ó tún máa ń wá bẹ̀ ó náà ní pé nǹkan yìí wà bẹ̀ pé yóò wà ní láti ọ̀sọ̀ wọ̀nyọ̀rọ̀ bí yí àlè rẹ̀ láti kọ́ọ̀sọ̀ wọ̀nyọ̀rọ̀ bí yí àlè rẹ̀ ṣẹ̀bàrà kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ẹ̀ tí a bẹ̀rẹ̀ ìgbẹ̀ta ni pé láti nà áwù yọ̀rọ̀ bí yí àlè rẹ̀ kẹ́lẹ́ ẹ̀ náà sọ specific term lọ́nà ọba àdìgbẹ́lá lò bó ti wá wà specific yẹn ìtọ́ túmọ̀ sí ni pé gbogbo nǹkan tó bá tún jọ yányán ara ẹ̀ náà lọ wá ara ẹ̀ náà lọ wá àpèjúwe àpèjúwe ṣọ́ọ́rì mẹ́ta àrí gbọ́mọ́ mẹ́ta tó wà dáhùn àdúgbò ni wà láhàmù lẹ́kọ̀ọ́ náà ọlọ́run bá yẹ ká sọ ẹ́ fún àyè pé láhàmù kìíní láìmọ̀ ìdí ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe lé wọ̀ fún ẹ̀. ṣe pé ó ti lo specific way. tá a bá wá jẹ̀nà aláìsè àmọ́ rẹ̀ ń tí mo béèrè pé ó kì í. ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ tó jẹ́ ti wú odò wa tí èsì tẹ̀rẹ̀ ṣe á ẹ̀yẹ yìí ní àgbìkàgbà ọ̀rẹ́dẹ̀ tó rẹ̀ dìbò tí èsì tẹ̀rẹ̀ ṣe á sì tí ó jẹ́ pé àpò átíkà bíi tí ó jẹ́ pé tinú odò. fún àmọ́ni ajẹ́ pé o ọlọ́run àti ìyá ti sọ pé ẹ má jẹ kí ìdíje tí ní ká má jẹ kọ́ ẹ̀rẹ́ tẹ àwọn ìlú ìgbàjẹ́ kó bá rìn lórí ilẹ̀ àwọn tí àpá ti ti yẹ àdìjẹ. àwọn àti ìgbà iṣẹ́ òkòyé pẹ̀lú pé ọlọ́run bá fún kọ́ ìrọ́jú yìí àdẹ̀wò ọlọ́run ọ̀rọ̀ ẹ̀yọkàn tó yẹ gbogbo tí bá ti ń jẹ́ bẹ́ẹ̀ lájẹ́ yìí fifty ni àpèjúwe ni ọlọ́sọ pé wà látẹ̀kùn dáhùnmá ufì ẹ̀ yóò sáwọn bàbá yín àbáwọn ìyá yín pé ufì sí ọyìn ẹ máa wo dáhùn yẹn pẹ́lú yóò ní àhà ẹ̀yìn àfà tẹbi tọ́lọ̀ sọ pé kí n mọ́tò láwọn òbí yìí pé sí ọyìn ẹ̀dín mo ní tọ́ bá bọ́ ìwọ́n dàrú dà tẹbi sí ọ̀rọ̀ lọ́ọ̀ ni mọ́tò onímọ̀tò pé kó ní wọ́n dàrú pẹ̀lú mọ́tò pé ẹ̀wù ẹgbẹ́ mi yín sọ̀rọ̀ ebi ń fi lórí mọ́tò àwọn àti oyè pé nà ọlọ́run lo ètò kéréjì tó lè jáde lẹ́nu yìí ìwọ̀n oníkẹ́ sọ pé wúfè ẹ̀wù ẹ̀ jókòó jáde lẹ́nu ètò kéréjì nínú ọ̀rọ̀ tẹ̀lé sọ sí wọn láti di ètò kéréjì tí débi tó ga dé ẹ má sọ àbúrú sáwọn òbí.

àwọn fíkì ọ̀rọ̀ fíkì mi wá wà tó yẹ pé àní rí lọ́dọ̀ àní rí inú àlùkò yẹn àti ní rí tírẹ́sì jẹ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam pọ̀ láti wá yẹn díẹ̀. ìyẹn ni pé àwọn ọ̀rọ̀ náà lọ pé sáàkàtà àyàn ìṣẹ̀ òfin ẹ̀sìn gẹ́gẹ́ dákẹ́lẹ́ lórí nítorí pé kò sí sílẹ̀ tó jọmọ́ láyé ìgbà ẹ̀ wá ní ìgbẹ̀kan àwọn àfáwá fún méjì lé lórí àwọn kan ní áàlù kìyà kí là ń pè ní kìyà áàlù analọ́jìkú ìjọsìn àfijọ pé á ah, kìnìún náà fẹ́ jọ ní ìgbà ní àdí ṣebí ìran táǹsọ̀rọ̀ rẹ̀ yá sí arísọ́lá ẹjọ́ nínú ìṣá yìí àbí ṣebí sẹ́ǹsọ̀ ti pé náà fìlà ìmáàmù ìmáàmù jẹ́ ìmáàmù kírun ó yẹ náfìlà ó ń ṣe tààrà ẹnìkan sì fẹ́ kírun ọ̀ràn yẹn tèmi ta fẹ́ mọ̀ ní pé tá a lè kírun ọ̀ràn yẹn lẹ́yìn ó náfìlà àwa lè má rí èyí tó jẹ́ pé tààrà wí ìmáàmù ó mọ̀ kí ń ga yá tí bàbá mi ò wà dé tí yóò ti lẹ́yìn rẹ̀ àdébà mi nìyí. àwọn akọ́wà ti sẹ̀ pé ṣé ìwà tí alábọ́dé kù ìjọba ṣẹ̀kẹ́ta àti ní sọ̀rọ̀ àti tẹ́gbẹ́ yóò fi wọn lẹ́gbẹ́ àgbẹ̀jù tó láàgbẹ̀ àwọn jẹ̀mọ́ àkàndó òdòdó náà ṣe òòlù kí o òdòdó tó nàbà tó ṣe yóò fún aṣọ ìbáwí. ajẹ́ pé ìkànnì èso kí lọ́dọ̀ àgbẹ̀jù àtẹ̀tẹ̀ tó bá wù ìkànnì yóò ṣe kí yóò ṣe lọ́dọ̀ fún àwọn ọjà wọn náà lérò pé tẹ́gbà náà lọ́wọ́ àdìpọ̀ òṣù àbáyé ìwúlá nẹ́ẹ̀fìlà sẹ́kẹ̀tì akílẹ́yìn àtẹ̀jìlá lùtọ̀ ìta àtúntà wọn ìdílé láti láti nàìjíríà wọn wà máa ṣe ẹran lọ́jọ́ ìjọ ẹwọ àwùjọ ẹwọ àwùjọ tí wọ́n máa ń wá ló jẹ́ pé àwọn àtàkù ní ẹ̀dẹ́gbẹ̀ lọ́gbẹ́ ti dẹ́nu wọ́n gbìyànjú jẹ́ ìyẹn nípa àwọn àpapọ̀ pé ọ̀rọ̀ tó bá jọmọ́ rẹ́ẹ̀sì tó jọmọ́ rẹ́ẹ̀sì tí ẹ̀ bá rí tó ti dẹ̀kú wá ní tó jẹ́ pé right copy rẹ̀ ẹ̀ ń wá látọ̀dọ̀ àdínẹ́bì àtinú inú àlùkùnrin tọ́lọ́lọ́ àríwá sẹ́lẹ̀ ayẹ́pẹ́ tẹ́ ẹ ìyá táwọn ti àwọn kan sọ báyìí ìyẹn náà ti kó ìyẹn ní ọ̀rọ̀ àwọn olè náà kan ní àwọn ní gọ̀ọ̀dìríyà yìí wọ́n ní àà ẹ̀ ṣe kìíyàsì nínú bíkì ẹ̀ wọ́n wà bá kìyà ti tẹ́lẹ̀ yẹn à onídàgbò onímọ̀dàrú yìí o ẹ má ṣe kìyà ti kẹ́ bílẹ̀ bẹ́ẹ̀. àwọn náà ti tẹ́ bá ń wòye sọ̀rọ̀ kan sẹ́ mọ̀ ọ̀gá wọ́n ti bẹ́ẹ̀ ní ṣe o torí pé lónìí oríṣiríṣi kìyà ti làwọn yẹn ṣe. ẹni bá tọ́jú rẹ̀ kan wá sí mọ́lú. à ń sọ̀rọ̀ pa báwọn àfáà ṣe ń kàm báwọn àfáà ṣe máa ń kàm àwọn èèyàn. tí wọ́n gba owó sáwùdí àdúgbò rí àbí táwọn náà ti sẹ́yìn pé tẹ bá tẹ̀sí ọ̀rọ̀ yahoo yahoo yahoo yahoo nínú àwọn tó kọ́ bẹ̀rẹ̀ yahoo yahoo àwọn àfáà náà wà ní táwọn ló ká mú lọ́wọ́ wá ẹ̀ mọ́sálásí kìnnì kan kìnnì kan àbí ìfọ́ọ̀mù kan máa ń ṣe mí ìdíwọ́ yàtọ̀ tó yẹ kí wọ́n sẹ́ńtì àwọn káàpù mí ni o mọ́ sọ fẹ́ yẹn pé àwọn àbá náà káàmù káàmù àwọn àmì wọn gbàdánì yóò ti láì lórí à ilé nìkan náà lọ káàmù ànẹ́bí ọlọ́dà àríwọ̀ sẹ́lẹ̀ ẹ wo kìí àtúbẹ̀ mú wa o mo ní taari ó ní sàrà kan ó súnmọ́ obìnrin nínú àwẹ̀ àwọn èèyàn ti máa ń yẹ ẹ̀rù ṣùgbọ́n wà láì wọn ò lè kọ́ sọ́lọ́ àtàndẹ́bì ó ló súnmọ́ obìnrin nínú àwẹ̀ ànẹ́bí wa ni kó lọ gbọ́ ẹ̀ gbàwẹ̀ títí ó ní à ah, mò ń gba táàtì lọ́wọ́ mo súnmọ́ bì ó tún wà ní lọ́gbà bí ilé gbà ah, ó ànábìrin lọ bá láwùjọ à ìyìn débi bọ̀ ó lànà bí wàá gbé dáàbì sí kí ló wá tó má nà bí ìgbà náà gbé dáàbì sí kankan. wà láhàmà àhàkù èmi gan mo lẹ́sọ̀ọ́ sí dáàbì sí ìgbà àwọn tó ní ẹ fún lọ ẹni ẹ wá ní owó táwọn lábá fáwọn àmọ́ àkàlọ́ há èèyàn àbúkà fi ṣe àwọn gẹ́lẹ́tọ̀ ti ju àwọn èèyàn lọ ọ̀hádà kìyàsù kìyàsù báàbí tẹ́bí pé a máa ń lọ ìrí àtọ̀ ní à á ní ẹmọ́sẹ̀ kìyàsù pẹ́ká ọ̀rẹ́ ẹ̀fẹ̀ máa kọ̀ǹtìdá pé ẹ̀fẹ̀ máa ti ní ẹ̀sìdẹ́ntì ẹ̀dẹ̀ díẹ̀ o. ẹgbẹ́ yẹyẹ ìwé dẹ́ka tuntun dẹ́ka ẹgbẹ́ wọn ti àgbẹ̀ orí tó pọ̀ báyìí táwọn afá bá ti sọ àdìsí kan báyìí ẹ wà máa yí wọn pé ẹ̀fẹ̀ wà ní fẹ́ sọ yìí ṣùgbọ́n ìtọ́ ti kókó bẹ̀rẹ̀ pé àdéṣe kìíyà nínú ọ̀rẹ́ ìlú àdéṣe kìíyà. jama'a àtiwá bá dé sí pé aṣọ tí yóò máa jẹ́ déètì wa àwọn táwọn ọdún lórí ìmọ̀ síkìrì tá a fẹ́ máa kọ́ yìí àti àwọn nǹkan táwọn ọdún báyìí. káwá bọ́ síbi àkọ́kọ́ ọ̀gọ̀rọ̀ àwọn olùyàmá òsè ọ̀gọ̀rọ̀ wọn bá fẹ́ kọ sí à lórí ẹ̀yìn ọ̀gọ̀rọ̀ ibi tí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti fi wọ́n bẹ̀rẹ̀ at-tahara ìmọ̀ra purification. tábà ń sọ̀rọ̀ pa at-tahara purification. àjẹpẹ́ ìmọ̀ra yẹn á wà sọ pé bó làwọn bá ṣe kù. ṣé ẹ bá sọ pé ìta àríkí nínú kẹmẹ́lẹ̀ tàbá bá mọ̀ ọ́ lò látọ̀dọ̀ àtẹ́kù tá a fẹ́ sọ̀rọ̀ pa kíkì ìmọ̀ kíkì ká má mọ̀ gbàgbé ìpìlẹ̀ yẹn aláwo ọ̀rọ̀ àgbẹ̀kì àlùfáàbò asibu bíi rọ̀sùn asibu ti kọ́ ọrụ àwa fi àlùfáàbù rẹ̀ oríkùnrin lè dáwọ́ àdá lẹ̀ tẹ́fà lọ báwọn àbá ń ṣe ìlà wọn fi àpẹẹrẹ ìdí máa ń bí àpẹẹrẹ oní báyà ká sọ wá ní wàá ń gúlà àti bàbá mi àti pín yẹn lọ táwa sọ sọ̀hárọ̀ àwọn sọ̀hárọ̀ mi tá a fẹ́ ṣe mara méjì ni wọ́n tó yìí mọ̀ pé pé mara tá a ṣe sọ̀hárọ̀ tó ẹ̀yẹ́ wọ́n sọ̀hárọ̀ tó àrùn kọ́lẹ̀. sọ̀hárọ̀ tó ẹ̀yẹ́ àbí sọ̀hárọ̀ tó kọ́lá tó. ìyẹn ti pé máínà méje kálùbá tọ́ arábìlà hajjásì òní tí àwọn afáàlú náà ṣe ní máínà àwọn tọ́ arábìlà kọ́bátì àwọn tọ́ arábìlà nàìjíríà dáa ìyẹn náà ló máa tẹ̀lé méjọ. ìṣèmára yìí ìṣèmára yìí ìṣèmára yìí a ní kan jẹ́ tọ́ arábìlà hajjásì ètò jẹ́ pé a máa mára ìṣèmára tá a fẹ́ máa ṣe ń tẹ̀lé kò í ṣe kéde tó yẹ pé ó ní í ṣe pé ajẹgbèsè ẹ̀gbin ìgbé àtijọ́ rárá ló ti jẹ́ pé alákọ̀ọ́kọ́ rẹ̀ bá fi ń tọ́ arábọ́tò lẹ́hàbíà sí nǹkan ló kó sínú tí a máa tọ́ ń pa á tiẹ̀ kí ni ká àkọ́kọ́ àlùkùdù wàlùkùsù wàtàyàmù àlùkùdù wàlùkùsù wàtàyàmù. ṣùgbọ́n tó arọ́bù kọ́ba ti tiẹ̀ ká sọ pé ìtààmù ti kọ́ọ̀tù bá ti tiẹ̀ oní ẹ̀mí àmọ̀ sọ̀rọ̀ pa àlùkùdù já wàlùkùsù. ibi abẹ́ sàgbọ̀lá abẹ́wẹ̀ jẹ́nẹ́bà abẹ́tẹ̀ táyà mọ́ mu ibi láti mọ̀ sọ̀rọ̀ tọ́lá ló tún ṣáájà kù. ibi ẹni àwọn arúgbó láti lá bàbá yìí kò fi wá fún ẹ sísá láti sọ láti àjẹ láti ti ní kan o. àbí ilẹ̀lẹ̀ mi láti kírun ìgbẹ̀wá abẹ́ kò tóbi láti pọ̀ láti fẹ́ kírun. àbámọ́tò sí orí ẹni láti kírun. bó láti àti òṣèlè ní ti o ibi èyí ń wá ní tún kéde kọ́ba tì ibẹ̀ láti wá mọ̀ sọ̀rọ̀ nípa alẹ́ ìjà wọlé. ẹ jẹ́ kí wọ́n sáré sàlàyé nípa ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ti ń bẹ láàrin wọn. sọ̀rọ̀tù hadasi ìyẹn ni minor application àti sọ̀rọ̀tù kọ́ba tì major application ṣe é rí ìyàtọ̀ ti ń bẹ láàrin rẹ̀ ni pé sọ̀rọ̀tù hadasi tàtọ̀ fóònù ṣe pẹ̀lú àgbàdá general àti táyà fóònù. tábàlẹ́ tèmára fóònù bí àwọn èèyàn tẹ̀bá ṣàkíyèsí rẹ̀ màhásù bíjáde ti jáde ayé bíjáde ti jáde kò ní kẹsọ̀ yẹn kò ní kò tí tó jẹ́ mílíọ̀nù mẹ́ta afọ̀ bẹ̀ ti fi kí ẹ̀gbẹ́ jáde lọ níbi ọ̀rọ̀ sọ hẹ́rọ́sì lè hájà kí abẹ́sà yóò ibi ọba tó ti tó ti sábà tó ti alùpàdà kò ní ìdí tó pọ̀ ju ó gbà tàbí tó gbà yàtọ̀ tó yé bá ẹlẹ́ẹ̀kejì gẹ̀ẹ́dì pé gbogbo tí ń dórí fún ara wa òun la máa ń fọ̀ la máa ń níbi ká purify níbi ìkíni tọ̀hárọ́tù lè lè kọ́ bá ti áṣìṣì rẹ̀ ni ọkọ̀ tí ń tà sọ yẹn lè kọ́ àti wá yẹn díẹ̀ níbi ọ̀rọ̀ àkọ́há ẹ̀gbá ti pín méjì gbà káwá bọ́ sí i èyí tá nàmbà wà pẹ̀ tá a mà sí ọ̀há tó lọ́wọ́ bá kú ó ní méjì làwọn àbá àwọn ọmọ ìjọba sọ̀rọ̀ gbà àwọn kò bẹ̀rẹ̀ explanation ní ikú méjèèjì wọ́n ti lọ́wọ́ àárọ̀ wọ́n bẹ̀rẹ̀ àwọn kò bẹ̀rẹ̀ láti. ajá. àwọn tẹ ẹ bá rí wọn bẹ̀rẹ̀ bá ti bọ̀ arọ́pù ní ajá àwọn lẹ́yìn tẹ́ ẹ ní gbà tó bá ti rọ́pà bọ̀ arọ́pù ìjókòó tẹ́ ìjókòó àbọ̀rọ̀ àlùyá. tóyó àwọn tó jẹ́ pé wọ́n bá bẹ̀rẹ̀ wọn láti kan àwọn àdìsílẹ̀ àdìsílẹ̀ fine kí sọ mọ́tà òṣèlú wa àwọn abẹ́rẹ́ yìí láti lè sọ arákùnrin kọ́ba sí i abẹ́sọ̀rọ̀ pa àwọn ìsìnjá wáyé kí ló dé ntòdé ni pé ìgbẹ́ ń di èèyàn ó sì tàlù ọ̀la kò yé ẹjọ́ ìgbẹ́ ń di èèyàn ó sì sàlùwàlà ó sì ń kírun sónírun. tẹ́ bá wo àìhà yẹn ni pé éèrì àti àwà ìfàmì àti àwà wà ẹ wà á rí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yìí wọn lẹgbẹrẹ àlùwàlà wọn èdè rẹ yẹn kọrẹ tì wọn ṣùgbọ́n náà lọ ti ẹ̀gbin wọn máa ń dá wọlé ẹ̀gbin ni wọn èé purify ara wọn dáadáa ń bi ẹ̀gbin kan tó wá kírun àbí kan tó ti ìgbádà ni a jẹ́ pé kí n tó yẹ ká ti pọ̀ jù báyìí lórí ọ̀rọ̀ àdéhùn já wọ́n lè kú. a lè kú já wọ́n lè kú. bó láti wá bẹ̀rẹ̀ rẹ̀ nìyí tàbá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí tàbá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ajẹ́kọ̀ọ́rí fún méjì kan wà tá a gbọ̀rọ̀ ọ̀pọ̀ tá a lè sàlàyé kí lórí fún méjèèjì ìgbẹ́ ìtọ̀ ojú ìwé ìsìlámù ìgbẹ́ ìtọ̀ o kò ní à ah, kí ni ọ̀rọ̀ tó ń sọ ní ìdìbò àtúntò. oríkè méjèèjì lásán ó gba ọ̀gọ̀ọ̀rọ̀ ìbádàjẹ́. ẹ tí rẹ tí ó máa kírun pẹ̀lú kí tó ti mọ̀rùn lára rẹ̀ lásùnbà àbí ẹ àgbà wa àwọn tó kàn káwá sọ̀rọ̀ pa láláì ní múlù ojú kankan dání ìgbé àtìtọ̀ ànàjáàtà ẹgbẹ́ ni islam wọgbọn kankan dání islam náà kò lẹ́kùn fain ẹja wa dá ìgbẹ́ ilé ẹ̀ e báwọn ó ti kílẹ̀ pé ìgbẹ́ kíláàpì ẹ̀gbẹ́ ìtọ̀ tẹ́kẹ̀ẹ́ jẹ́nẹ́rálì ìgbẹ́ ìṣẹ̀lẹ̀. generally ìpè ìtẹ̀sí. ṣùgbọ́n báwo ni ibùn adam ìtọ́ ọmọ ànádùn adam ẹ̀gbìn ẹ̀gbìn yẹn wá pín méjì ó pín kíláàsì méjì. ìtọ́ ọmọ ànádùn adam kíláàsì ó wá pín méjì. a ètò yẹ pé kọfíyà ni àtàwọn tó yẹ pé kí ni ó wà sẹ́kì ìjẹ́gbẹ́ ẹ̀gbin bẹ̀ á ó wà kọ̀m̀páǹtì títí àti ètò ẹgbẹ́ máínà ẹ̀gbin ni bó ṣe jẹ́ máínà yẹn bẹ́ẹ̀ ṣe fìtì ètò jẹ́ méjọ̀ ọ̀lẹ́ ṣe fìtì ètò jẹ́ máínà àpèjúwe lè wà rèé. ọmọ kékeré tètò ara wọn sẹ́gun ọmọ tí ń mọ ìyàn lọ́wọ́ ni tí ò tí ì yàn jẹ. fine lábàlẹ̀ inú ó tún pé méjì ẹ̀gbin ní ìtọ́mọ kékeré ṣùgbọ́n ẹ̀gbin yẹn àlẹ́bí fún wa wa pín méjì ìtọ́ kékeré tó bá jọ kù ẹ̀gbin rẹ̀ kéré gan tí mọ ìyàn lọ́wọ́ la sọ o ètí èdè ti ń da ẹ̀fọ́ àbùlàbí ńlá títí ìjẹ̀mọ́ ọ̀yàn o kèdè tẹ ẹgbẹ́ sẹ́rí láti àti gbogbo ìní ó ti jẹ̀mọ́ o lèdè irú àwọn èèyàn o kí n mọ yàn lásán fine. ètò bá jọkùnrin tó bá sọ kẹrin fomi wọn ti tó pọ̀ jù lásán olùsàmùlùkọ ẹ̀ kò ní fífọ̀. tẹ́gbẹ́ tó mímọ́. Ṣùgbọ́n tó bá tó bìnrin tó bá tó bìnrin tó ń dìbò mọ̀lẹ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ ẹ̀ kọ̀ yẹn. ní kẹ́sí bó ṣe pín méjì bá Ajẹ́pẹ́ tí ìtàn ọmọ kékeré tó jẹ́ ọkùnrin àtòjòrè tá a bá ń gbèdà tó bá òrìjínà. ẹgbẹ́ òjìnà ẹgbẹ́ ayẹ́pá ti yẹn fún ìpè tí jáde lára ọmọ anẹ́lùwà ààrẹ fain. àwọn eré àkàn wà torí pé ọ̀gọ̀rọ̀ òòlù ẹ̀ kò jẹ́ ká máa fojú nídìí kápálà yìí kí là ń gbé yà ìtọ́ ẹranko kọ́ sẹ́yìn àwọn tí ń

àtùgbẹ́ ẹran léyà ìdásùn ní ti àwa ìṣòwòrán lọ tó sì dísáǹsì jìnnà kí àwọn alẹ́ yẹn kì í bí lọ́wọ́ kẹyìn ní tí mi rún o wọ́n yìí lè tutù ẹran léyà àtìbàjá ìdájọ́ kankan náà ní ìbẹ̀ lórí wọn lọ́dọ̀ ọmọ nàìjíríà ó ti jù lọ. àwa sọ mẹ́gbẹ̀ẹ́ wa bí dáa tó ti ìgbà wa tó ti láti ti aláwọ̀ pa ẹ̀mẹ̀ yẹn wá ń tọ̀ ìtọ̀ yẹn wá dà ó yóò tẹ̀ kẹtù alágbára ó yá àwọn èèyàn sọ̀rọ̀ kà kí ló mo bá yí. ókè ọmọ tó ti wá pẹ̀lú ìdájọ́ tẹ mú wá ni ọmọ tó ti wá kò lọ ọmọ tó yẹ kó yẹn lásán ni ọmọ àbòyá àgbẹ̀ ẹgẹ́ tó kàn yìí sí wa lórí nínú ìgbà tá à ok tó bá ó ti bá àlùwà náà wájà lọ lára tẹni pé bẹ́ẹ̀ ìṣòro pé yìí gan lé ọkọ àwọn ilé àlè náà jẹ́ kiri lọ ìtẹ́yìn fún adẹ́rẹ́ ló ti bẹ́ẹ̀ yìí pé kí jáde lára ní ìkan tó lè ba àlùwà rà jẹ́ tẹ òfin tó lè lẹ́yìn tó ti báyìí lẹ́yìn náà àwọn ilé àlè náà ti wá fún ìgbà kódà ó ti tẹ́wọ́ tó là sọ ọmọ gẹ́gẹ́ ọmọ dá padà tó bá dàgbà jẹ jẹmọ ìtọ́ ẹ gbàtà kí n ó wá sọ̀tù wa lórí àkókò wa lórí àkókò ara wa sọ̀ tó bá dàgbà jẹ ẹ kò bá jẹ kí ni. ti bẹ́ẹ̀ lórí o. ṣẹbẹ ní yóò ra ti gẹ ẹran lórí aláwa wà lórí ìlú ẹran wa pọ̀ ìmú yìí jì tí èdè yóò wò pé jẹ kú tèmi wa pọ̀ ìtọ̀ yẹn wa kó lè fẹ́ tẹ̀lé di ẹnu sábà yẹn lọ sí inú rẹ̀ náà. ok tó dáa nǹkan kan lè yàn tó bá ti ń jẹun ẹ̀gbin ni kò gbọdọ̀ dà síyàn lásọ ẹ̀yà lọ fọ ni. tẹ̀ràn ẹ̀yin náà làwọn sọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ló tún bá ìtara wa jáde tọmọ èké tó wá jẹ́ tẹ̀gbin tó bá yẹ tẹ̀gbin ìtara wa ló ti jáde tiẹ̀. ẹ kẹ̀ tó bá dà sí lára lórí ìrún kan ilẹ̀ èdè tó bá lọ láyé jẹ́. títí tiẹ̀ bá wà bàjẹ́ tẹ̀ràn náà tó náà wà kọ̀ sí ní kan. síwájú rẹ̀ àti sọ ilé ẹ̀kọ́ lóò bá ti fira léèrè sí à ẹ̀ mo pa pé àwọn àfáà pín méjì lórí ọ̀rọ̀ nínú ká máa lo pé àwọn wọ́n ní bí ẹ̀ ṣe ẹnìkan àlọ́ scam àmì ìdíjú òṣìṣẹ́ yìí ṣẹ́ni pé táàbà máa béèrè béèrè dábèrè bẹ́ẹ̀ máa wò ọdún náà pé kò bàjẹ́ o bàjẹ́ o kò bàjẹ́ o bàjẹ́ o. ìtọ́ ẹranko òpin méjì ìkáwà ẹ̀sìn ìkáwà kéèké ẹ̀gbẹ́ kankan kódà ó yẹ pé ẹ ti ń bọ̀ bọ̀ ní ìsìn ẹjọ́ ìjẹ́ ìjẹ́ kankan náà tọ́lá àmẹ́jẹ́ kó ló jẹ́ tí wọ́n tẹ̀rẹ̀ léyà ní ìsìnkú bí o tẹ̀rẹ̀ léyà ẹ̀dún rẹ̀ léyà lẹ́dún lẹ́gbẹ̀rẹ̀ yìí àbí ẹ̀ẹ́dà jẹ̀bẹ̀ gbẹ́ fún wa yìí ẹ̀rẹ́ wa ń ìgbọ́dọ̀ títí ẹ̀gbẹ́ ẹ̀sìn rẹ̀ ọkùnrin yóò àwọn ọjà àwọn ọ̀sìn yẹ ẹ̀rù kò abẹ́yẹ kátàpá ẹranko generally animal tó bá jẹ́ pé a bá ti ló ń jẹ ẹran rẹ̀ tẹ́gbà wọ́n ń jẹ ẹran wọn tẹ́ran wọn wà aláwọ̀ bí ìsàmì káyọ̀ yìí sọ tẹ́ran wọn wà aláwọ̀ láti jẹ kì í ṣẹ̀ tó ti lọ àti jẹ wọn ìtọ́ wọn àti jẹ wọn kì í ṣe kí kì í ṣẹ̀ wọn tẹ̀sí kẹjà sábà. ẹni mẹ́rin wa o ló jẹ́ pé yìnyín náà lẹ́nu ń dá wà láàlú táwọn yàrá ń pa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ibi yẹn ti tọ́ọ̀jì ẹ tàlẹ́ǹtì kílẹ̀ tó sọ pé kéṣẹ̀ rọ́tà lẹ́nu bí wọ́n mọ̀ lẹ́lẹ́dì aṣèwádà lọ ṣùgbọ́n àwọn tó wá jẹ́ pé àì èèwọ̀ ni nínú Islam ká jẹ ẹran rẹ̀ àtẹ̀yẹ náà ni ìtọ́ wọn àtijọ́ wọn èèwọ̀ ní fà. àwọn àtọ àlọ mọtàlásì àwọn tó bá ké títí kú kété ní oko ìlú oko ara rọọsì fẹsẹ ìwà ní ìlú wa àwọn igi kan wà tí oríṣiríṣi àwọn ẹyẹ máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹyẹ kan máa ń fún rọọlẹ̀ báyìí wáyé báyìí ṣé kíta kékeré mọ́ni àwòwọ́ wa tó ti tó ti ṣe àtúntò wa lọ́wọ́ kí lẹ pè é lékèlè tẹ àbí ẹ tẹbílà lẹ́la yìí tá máa ń dún wọ́n yàgẹ̀ sí lọ́wọ́ yàgẹ̀ sí mú omi gàtẹ́ wàá lọ sọ mi láti kẹ́kẹ́ á sọ lọ sọ ìyá àgbájẹ orígbò tó gàngẹ́ gbà tó ìdájí láti lọ àtúbà àgbo ẹ omi tẹ ẹ ẹ ti bá gbẹ gbẹ bẹ́ẹ̀ àbíkó mi wà lọ sí mọ́tàlá sí mi ẹlòmíì ọmọ kírun lọ bí kò mọ gbà ó ní ní mo jẹ tí ń gbórí lé tí mo ti kírun yìí mò ń gbóhùn ìgbẹ́ adìyẹ ìgbẹ́ ẹyẹ tẹ̀gbẹ́ yóò àwọn òkú tí mo ní ìrọ̀ àbá tó ti yé fine èyí wà àkọ́kọ́ tá a sọ pé ẹranko tá a bá ti lọ jẹ tẹ́ràn rẹ̀ bá jẹ́ aláàlú fún aká jẹ pé kì í ṣe atẹ́jẹ́ tá a ní òun ṣe ìwọ̀ ìyẹn ni pé tába gbẹdù kan àbá àlùwàlà tán àbá ń tún un lọ́wọ́ àwa gbólídé sọ́nà àwọn ìwé àwọn kọ́tà ń sọ ṣẹlẹ̀tàn adé ọ adé kò ní ìdíkẹ́jọ máa há tó bá ti kẹ́ wọ́n lẹ̀jọ́ yóò máa yọ ó gbà máa kẹ́ tó pọ̀ lórí ìwé kò ní ìwé kò lè tún kó tó adé tún ó máa yọ bẹ́ẹ̀ lọ. ṣé iye ẹ̀rí wa àkọ́kọ́ ìgbà tí àtẹ́jú kò mọ̀ká tó léwèé tí o bá wọn sọ àbá náà ṣe wẹ̀ àìmọ̀nà lọ́rọ̀ wọn sábà ń táyé. tí a lè ti wá fún kẹ́kọ̀ọ́ àmẹ́tí tó ṣe kẹ́kọ̀ọ́ yìí tọ́wọ́ àkọ́ní. lárúkánà tó bá jẹ́ tó tọ̀ bá jẹ́ kiri ànàbí òtọ́ táwọn ọmọ ìfọ̀ àbàlọ́ máa ń mú ìtọ́ ràkúnmí. ó ti yé ìjọba fún tó kù sí àgbà bí orí káṣe kan mú ó lè díẹ̀ o òórùn kìíní lé o táàrí òórùn ẹ̀ lé o ọlọ́pàá ti kó kù sí àgbà ẹ̀sùn mi o <laughs> ẹ̀yin yẹ ẹ̀yin àlòkùtù aláàánú <laughs> ẹ́ òórùn àgbẹ̀gbẹ̀ náà tó tó náà tó lẹ́nu mo máa ń fi káàbẹ̀ bá mi ọ̀gbẹ́ mi ọdún òṣèlú rẹ̀ ah! <laughs> bí ẹ bá ọkọ sí àbí ẹ̀ lọ lábọ́ńtọ̀ tẹ̀lé ẹ̀rí àkọ́kọ́ tí mo ti satisfy báyìí ẹ bẹ́ẹ̀ yẹ kí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àgbà ẹ à gbogbo ẹ̀rọ dáná àwọn sàhábà wọn lọ nípa tí kò lùkọ́ yẹn mi ilé ẹgbẹ́ fẹ́ẹ́ oníbàbùkà àtẹ̀rán lé gbogbo ẹ̀ láti fẹ́ bọ́ sí. mọ̀rọ́ ní kò gbọ́ lẹ́nu wọ́n lọ bẹ́ẹ̀ wà nílẹ̀ lọ́la àlùfẹ́. pé sáré mọ́ kírun níbi ọgbà tá a ti ń tu ẹran. torí kò sí bá a ṣe fẹ́ kírun ní ọgbà tá a ti ń tu ẹ máa fẹ́ sára ẹ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ kọ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kárà ìtọ̀ àtijọ́ ẹ̀rọ yóò dà sí ìdílá ẹ bá rí mọ̀rọ́ bí kíní mọ̀rọ́ bí yẹ wọ́n pa sábì sí mọ̀rọ́ bí. láti ṣe mọ̀ lọ́la ẹ bá ṣe kókó ẹrú sílẹ̀ ẹ mọ̀ kí wọ́n ti lè ẹ mọ̀ tó ń sọ mọ̀rọ́ bí o àti àti ṣùgbọ́n torí àti tàbẹ̀ pé sọ́ọ̀tì fa kó sáà ti pè pè ní àlùbáríkà yìí ẹgbẹ́ sẹ́yìn tí wọ́n ti lára ní ni ìtọ́ yẹn kọ́ àlùbáríkà yìí ló tó lò jẹ̀mọ́ ìyẹn náà kò sí orúkọ pé ìtọ́ ẹlẹ́kùtà bá ti ń jẹ kéde rẹ̀ tó wá wà ní ìtàkùnfẹ́kì under position tó bá wù wá tó bá wù wá ìtàkùrú ìjọ kẹntì wọn sẹran ẹran léyà wọn ẹni ìlẹsẹrẹ ìbílẹ̀ ìdìbò ìdílé ìdílé ti rù á ibi tó wà náà ó ní ẹyin ìtọ ẹran àti ìgbé ẹran ni mò ń báyà ìtàgbé yòó ní o àti pé ìgbà tí mo lọ ẹran tí mo fi ń bọ̀ ẹran yẹn ẹran tí mo gbé sórí máa ń ṣì yẹn sí ní ìtàn ó tún wá jàgbé mo á rò náà òun àwọn pé ètò owó ìjàmbá lọ rí kírun fóun tó ṣe kíni fóun lọ wẹ̀ pé tẹ̀kọ́tẹ̀ má bàa mọ̀ ẹ wà mọ̀ fún lẹ́rìí pé ìtẹ́ ẹran tó tọ̀ sí ọ yí ìtàn yẹ kò ní kó o má lè kírun jàmbá àdàtì. ewu la fún ẹjú báyìí pọ̀. Fine àtìyànjú ọ̀rọ̀ ìgbẹ́ ìgbà àtìyànjú ọ̀rọ̀ ìgbẹ́ ẹranko àti tọ́ wọn ní ìlú méjì tó nà tó sùn. kátó bá ti di ọ̀rọ̀ omi ẹ̀yọ kátó sọ̀rọ̀ nàgbà. ẹ̀yọ kátó yanjú kan náà lára ìkọ̀rọ̀ yìí tọ̀. àdáàbò kò bọ́ wẹ̀ ṣáájà nínú a táàkì purify ara wa sábà ti fẹ́ gbọ́ bùkátà tó há lè kọ́ bá mi. inú ẹ̀ ọ̀nà dáàgbà tuntun nípa ara wa ó ní kí ni ká lo àwọn ẹ̀kọ́ tánilẹ́bí ni a máa lò tá a gbá fẹ́ ṣe èso abẹ́tọ̀ àbẹ́yẹ yìí. fine kí n sáré sọ àwọn àdáàbò mọ́ra wọn mọ́ra tó yẹ ká àwọn tí ò ní gbàdámù bẹ́ẹ̀ gbé tí bẹ́ẹ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtọ̀ àyànjú ẹ̀ báyìí. àtúndù ànìyàn wàlìsítàr ànìyàn àtúndù ànìyàn wàlìsítàr ànìyàn. tábà fẹ́ ṣe ẹ̀gbin tábà fẹ́ ṣe ẹ̀gbin ká gbìyànjú ìtọ́ni àbíkẹ́ àdùsó ṣẹ́rí ìwà ilé ẹ̀kọ́ oníkàwọn sọ pé ọlọ́ọ̀dà àtúnṣe ìwà ìlẹ́kọ̀ọ́ tí sọ́nà dá ti sùn káwọn òde kò ti dá ti sùn ìwà ìlẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ ṣíṣẹ̀rí àti wa kó tó ti pé kó lọ́dọ̀ àyè ìyẹn sọ̀rọ̀ àti abẹ́yẹ gàbẹ́rẹ́ kọ̀ ẹ jìnà síbi tí àwọn èèyàn bá wà kẹ́ ẹ gíga ta yín ẹ kò owó yín kẹ́ ẹ tó jẹ́ sẹ́ẹ̀kì yìí kẹ́kẹ́ tó jẹ́ ọkùnrin sọ́kùnrin yìí kó má rí tó jẹ́ obìnrin sóbìnrin yìí kó má rí ẹ wá lọ́nà ọjà agbájẹ bá lọ́nà ọjà pẹ̀lú ti dàgbà abẹ́ lọ́nà ọjà bí abẹ́ ní òkun wa bẹ́ẹ̀ ló fẹ́mi àwọn tí ò ti dàgbà ẹ máa rọ́bì tí ó máa sọ yóò gbogbo àtọ́lẹ̀ yóò ojú ẹ lórí ọkàn òde ara òde débẹ̀ kò tọ́ lójú kí ni ẹ ṣe bó kà kojú tó débẹ̀ ẹ wo business of value value sọ ní Nàìjíríà o. tóbi ó máa sọ ní òwò tọkùnrin sì máa kọjá tó sì máa wò pé kéènì kéènì ẹ̀ka kọjá ẹ kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ ẹ má jẹ sọ̀rọ̀ tó pọ̀ abalẹ̀ ẹ má jẹ sọ̀rọ̀ tó pọ̀ lábalẹ̀ ṣùgbọ́n àwọn ti dáhùn a. Ah, ọ̀gọ̀rọ̀ kíláàsì náà gbére rúùm àti tọ́lẹ́tì ẹ̀gẹ́ ti wọ́n ti gbọ́mù tá a fẹ́ tìyàn sáwọn èèyàn ṣé èèyàn tilẹ̀ máa yà gẹ̀ á fi kí yóò máa tó láti tọ́lẹ́tì yìí ọ̀dọ̀ àti àti yàrá pé á àwọn àti fẹ́ ti tẹ̀ wá. Ṣé àyà rẹ̀ fáìn ìyẹn ìṣe ìlú èkó ṣùgbọ́n ló jẹ́ pé yàtọ̀ mi láàrin àlẹ́ àlá ọ̀lẹ́kàlẹ́ kàlá wàlìkàrí àlìkàlá yàtàn ló ń pè bẹ́ẹ̀ kàlíf ìmáàna lè ha tẹ́lẹ̀ tó ti yé báyìí a ṣe ọ̀rọ̀ kápò wà dáadáa tábà ti wà ní kàlá yìí láti wà lórí àmúrí àtàn àti bọ́ọ̀lù kàlá tá a lè fẹ́ abẹ́ máa lè ṣe àwọn yìí tá a tó bẹ́ẹ̀ Adamu ha kágbìyànjú nítorí bá ti ń kọ ọlọ́run ká má mú wọ ilé ẹ̀sìn rárá gbogbo ẹni tó wá ń lo tẹ̀sùbá ìdájọ́ ọ̀tọ̀ kọ́kọ́ ní tẹ̀sùbá ẹtún àlò tẹ̀sùbá wọn tún á kọ aláwọ̀ akọ́kọ́ òṣìṣẹ́ à o ti bẹ̀ tó ti kọ́ ó ní alábílẹ̀ táwọn ìjìgbé náà jí gbé gẹ̀ẹ́sì ló ń bẹ́ẹ̀ ní wàhálà jẹ́ ni o gbogbo tó kọ́ ọlọ́pàá láti wà bẹ́ẹ̀ lọ́dún wọ́n mú ilé ẹ̀sìn. Ah, tára fẹ́ wọlé ẹ̀jẹ̀ ó yẹ ká sọ̀rọ̀ yẹn torí ọ̀rọ̀ kan wà nínú ìyẹn tó yẹ kí wọ́n fún wa tára wọ ilé ẹ̀jẹ̀ tára fẹ́ wọ ilé ẹ̀jẹ̀ àdúrà wo ló yẹ ká ṣe àdúrà wo ló yẹ ká ṣe àdúrà wo ló yẹ ká ṣe tára wọlé ẹ̀jẹ̀ dájú wa ẹ́. ta ló tún ní mi jùlọ ń sọ. bísímilá àwùjù bíkà ní àlọ́kọ́ tí wà lọ́kọ́ báyìí ẹ̀gbọ́n yìí òun náà ní àlọ́ ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀jọ́ dáná bọ́ mi ní ọmọ rẹ̀ àti bísímilá ẹ̀ sọ ẹ̀yẹ náà ní ìjọpọ̀ nǹkan lọ́wọ́ ìdìbò àyẹ̀fọ́ àti àṣírí ìjọba lórí. àti tó bá ti wọ̀ tẹ́tí tìlẹ̀ náà bí hajj hàdá jamaa hadithi tó ní hadithi Anas bin Malik tó yẹ kọ́kọ́rọ̀ ìwáyọ̀ ló gbà wá tí ó sọ pé bisimilayi ìní àwọn olùdíkà mínàlì kọ́sí ọ̀lọ́kọ̀ọ́bá ọ̀kọ̀ọ̀rọ̀ àwọn wàhálì tí mi jẹ́ kí rẹ̀ حديث شاذ أو منكر ما في حديث من حديث شاذ أو منكر لا يمثل أعلم إذا مشي استثناء أعوذ بك من الخبز والخبائث حديث ثاني معمر أصحاب غير الشيء شوجة torí pé àdìsí tẹ́ ń lò yẹ ó ti bẹ́ẹ̀ pa ìtàn níbi gbẹgbẹ ń wá ló jẹ fún gbẹgbẹ ló ṣe ló wà sọ̀hìn ìwà ló wà sọ̀hìn ètò wà sọ̀hìn òun náà ní àdìsí èyí tí ò ní bísí láì lọ́kọ̀ọ̀kan tó kàn jẹ́ pé àrùn dùbíkà nínú ẹ̀lọ́kọ́ bí wà lọ́kọ̀ báyìí tẹ̀sí dájọ́ tó rẹ̀ kó kéré kan bísí láì lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀mí sí i ṣùgbọ́n tá a wá lè sọ pé bísí láì lọ́kọ̀ọ̀kan tá a sì wọ ilé ẹ̀sìn àwọn aṣọ àwọn aṣọ tó bẹ̀rẹ̀ torí pé àdìsí àlì kan wà lọ́kọ̀ọ̀kan lọ́ọ̀rù tó ń sọ pé tá a bá ti sọ pé bísí náà ọlọ́wọ́ ti gàgà dí ojú àwọn àjẹmọ́ àṣọra lẹ́nu wọn wà kó wà lọ. ṣùgbọ́n táwa lè ṣe àdìsí èyí jù lọ táwa bá bá sọ pé bísí náà àgbàdo àwọn òṣèlú jẹ̀fọ́ ẹ̀fọ́ ìgbẹ̀sọ̀ gbòòrò àti sábà ti máa ń sọ ni pé àwọn òṣèlú ní ẹ̀rọ kó sí wọ́n lọ́wọ́ báyìí. ẹ farabalẹ̀ sáà níbi ìṣá. náà tó bá jáde fún ilé ẹgbẹ́ kí ni ó sọ. mo ti yanjú àwọn ènìyàn. a èwo ló dùn. náà kìrọ́ a àtàkàtì òfin sọ̀rọ̀ yìí náà àwọn ènìyàn àwọn ènìyàn. ká máa ṣe ìtọ̀ àbẹ́gbẹ́ àbígbẹ́ ká máa ṣe síbi tí àwọn ènìyàn bá máa ń lò táwọn ẹni máa ń ṣe bàjẹ́ àti ibi tí wọ́n máa ń lò islam kó ìra rẹ̀ ni ló jẹ́ pé àwọn ọ̀yọ́ lọ́jà tí wọ́n lè góńgò àdìkì ọ̀dà tí wọ́n fi tọ̀nù sọ́ọ̀dù tí wọ́n wà á dà kó dà wọ́n fi ọ̀yọ́ lọ́jà sí ọkàn tó wọ́n ti dà sí gbọ̀ngàn. àbẹ́lómi náà ẹ̀yìn ìgbésọ lọ́jà nìkan ẹlòmíì náà ìtọ́nà ti tọ̀ láti òun wọ́n kàn gbé bóde ní látùbà wọ́n dàgbà síwájú ìdájọ́ bá ní tó gbà lọ kírun ó sì omi kìnnù ní gàájì odò dàbí kò dá. torí ó dìgbà tó dàtọ̀ sí yẹn àwọn ọmọ náà gbà tí wọ́n fi ọ̀ṣẹ̀ bá dà ibi tó dàtọ̀ sí yẹn àwọn ọmọ lè fi tàyà mú wọ́n lè tàbí àlọ́ yẹpẹ̀ ìdájọ́ dàtí yẹn ti bá yẹpẹ̀ yẹn jẹ́ tó ti yẹ kí ló ti dé lórí pé ànábì sọ fún wa kúrò lọ àyè ànábì ìtàkùn làámẹ́yìnì àkàyà ẹ̀mú gbọ̀ngàn mi o ìtakú làámẹ́yìnì nínú ìwáyà mi ara ẹ̀jẹ̀ gbúgbà yìí ìyàtọ̀ wọlé bẹ̀rẹ̀ àti kàtà pé ìtakú làámẹ́yìnì àti ìtakú làámẹ́yìnì ìtakú làámẹ́yìnì àyìnyẹn lálẹ́ pẹ̀lú àti ìtakú làámẹ́yìnì ìtakùnlá àlẹ́yìn tẹ́ẹ̀pẹ̀lá máa ní ìwù tẹ́lẹ̀ kejì lórí kí ni alimọ̀dé àyìn yóò ní. alákọ̀ọ́kọ́ tí mo sọ ìtakùnlá dáa nígbà àyìn ìbẹ̀rẹ̀ kan ló ní alimọ̀dé lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì wa ní ìtakùnlá àlẹ́yìn. ẹyẹ yẹ ẹtú máa di sàmẹ́lì àgbà tó ń bá àyè rẹ̀. rìwáyà ìbámu àkútì olówó ní ìtàkùtà lẹ́yìn tí à ń yẹn ní adébọ̀jù yẹn ti jẹ́ tí gọ́jú wá ní tí gọ́jú yorùbá alága làán ló wá yẹn làán ó jẹ́ tí gọ́ yorùbá alága. ìwáyà àti mùsùlùmù ìwáyà àti ìmáàmù wà dáhùn olówó ní èdè ẹgbẹ́ la àlẹ́ yìí ǹjẹ́ níbẹ̀ lóbi lè hàn sí mùsùlùmù wa rí bẹ́ẹ̀ kà á ti dá ìgbà mọ̀gbà iṣẹ́ kan yẹn ṣe ti tètè rárá o kò ṣe ti tètè bí ẹ ká sọ̀rọ̀ lórí nǹkan yẹn àpá. náà àkàn lu anikápáyà àlejò ní ẹgbẹ̀rún ìpele pátábà tẹ́lifí má tún pé ìpele pátábà bí èpè fún yín ìkan méjèèjì wòtú orí ètò wa ní síkọ́jú ìbáraga oníbẹ̀rẹ̀ tó etí ò wà ní síkọ́jú ìbáraga oníbẹ̀rẹ̀ tó náà àlejò ní ẹgbẹ̀rún ìkan méjì tó lè fa táwọn èèyàn náà gbé wù tètè àwọn sọ̀rọ̀ wa ní kéwù alẹ́ mi kẹ́ ẹ máa ṣe nǹkan ẹ̀gbẹ́ síbi táwọn èèyàn kò sí ọ̀rí ìgbìlà òní ọ̀tá àwọn èèyàn gbà kọjá àwọn ìdí ìdí àyè tí wọ́n máa ń jókòó sáà ti máa ń rẹ̀ tí ó ti yé báwọn náà kí ló kù ẹ eléyìí náà tó jẹ mọ́ ní aláàjì ká sọ̀ ní ìdúró àti ká bẹ̀rẹ̀ sọ̀ ìwọ islam gbé wa àti pé ǹjẹ́ lábẹ́ ìwé ìwọ ló wà àtàwọn ó yà kátó ń dúró àti kátó àti kábẹ̀rẹ̀ ìwọ ni ó wà jáì. kábẹ̀rẹ̀ ẹ máa dúró tọ̀ mọ́ ẹ ń lọ. Okay. ẹ̀dọ́gbọ̀n ọ̀sẹ̀ ẹ̀ló ni tókò wà kọ́tàlí. ọ̀rọ̀ náà àwọn àbá yíyíjọ kájúmọtọ àti kábẹrẹ jẹmẹrà ní sẹpẹlẹ tábà ní káwọ tẹsí gbogbo ẹ ìdáhùn fún wa kábẹrẹ sọdún gẹn ìdáhùn rẹ kọmi yìí tábà rẹ tó dúró tọ dá àwọn òwe eléyìí ò lẹkọọ ẹsẹ irọ́ ni o gẹ́gẹ́ bí brọdà mi sọ. torí pé àìsàn ló kẹ́lí mọ̀ kan.

ó sì gbọ́ nígboro pé àwọn bàbá kan sọ fáwọn ẹbí gbogbo ó wá sọ nípa àlejò sọ pé ẹ bá sọ nípa ẹbí gbogbo sọ kí ìfẹ́ mẹ́tí sọ fún yín bẹ́ẹ̀ ẹ má gbàgbọ́ o ẹ jọba ní bàbá kí ló ń pè wọ́n yẹn òkúrọ́ ni wọ́n ọ̀pọ̀ ìdílé tó lò. ọ̀rọ̀ ìsọ̀ ọ̀tọ̀rọ̀ ṣùgbọ́n kí ló ń tó fi pariwo báwọn mo ní bẹ́ẹ̀ kù Nígbà sọ pé òun tẹ̀lé ànábì lọ́jọ́ kan. Ànábì wá dé ìbáraọ́tọ̀ ẹ tìbáàbọ̀ tó kọ̀ ó wá dé ká sọ pé fẹ́ǹsì ara dé àwọn èèyàn kan. Ànábì jẹ́ ara fẹ́ǹsì ara dé àwọn èèyàn kan. Jẹ̀mọ́ àìlú ti o. Ànábì wá fẹ́ sọ. Ànábì wá dúró lọ. Ṣé ẹ mọ ìdí? àwọn àfa ọ̀rọ̀ tó rí sí pé ànábìbẹ ànábìrì pé kò ń bo ìhòòhò ara òun ó lọ́lá ju kò ń bẹ̀rẹ̀ sọ kí òwò òun má ṣe kí ni kó ti sílẹ̀ lọ sẹ́yìn pé bí tó ìdájú ìwé fún akọ́tọ̀ sí ló ti ń sọ yẹn kò lè wà kọ́ bá ti lọ́ra fẹ́ǹsì náà kù kì í ṣe dam park structure ti ní Ìbàdàn. aṣọ àdáni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nítorí kọ́ńfídẹ́ǹtì tí bẹ́rẹ̀ adakọ̀lẹ́ kan yìí tó bá ní kó bẹ̀rẹ̀ sọ ó fẹ́ dojúkọ fẹ́ǹsì máa sọ ní àríwá òun ó súnmọ́ fọ́ máa ta padà sí ní ara tẹ̀pẹ́ tí ìwé bá sọ yìí táìsà ti kàn máa kàn máa gbà wọ́n lọ sẹ́yìn kò dákúrà wọn. a jẹ́ pé èyí ó kọ̀kọ́ wọ́n náà pé ṣé ibi tí màá sọ̀rọ̀ wà kọ́ńfídẹ́ǹtì wà ṣé o ti bẹ̀rù sọ tí ọba wa sí ló tó kan àǹdúró ilé ń sọ mọ́sálásí ní ìwà àdúgbò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tọ́ o. tó ti yé tí màá ìdájọ́ ti ń bẹ fi ọ̀rọ̀ àbá bẹ̀rẹ̀ tọ́ yìí. tó pọ̀ tá a máa kọjú sí kíbla bá mi kọjú sí kíbla ṣùgbọ́n tá a bá ti wà níbi dífẹ́ǹsì bá wà ìyẹn ni pé tó wà kọ́ bá jù òfin tó ń jẹ́ akọjú sí kíbla aláàbọ̀ kọjú sí kíbla nílẹ̀ aṣọ àdáàlì tá a bá fẹ́ ṣe ẹ̀sìn. Ó yẹ kó ti pé kí n sáré sọmọlá ìsè ọgbẹ́ pé ibẹ̀ ni màmá pé bẹ́ẹ̀ ń ṣàlà sálábà kádàrà pé wọ́n tó wá ibẹ̀ láti di òun náà ní ọ̀rọ̀ àlìyà àtìtọ̀rọ̀ ànàjà sátù tá a mọ̀ sí ọ̀hárọ̀ tìlọ̀fọ̀ tó jẹ́ èyí tí ó tóbi jù àwọn àbọ̀tí bíi àlìyà omi bóun ní omi wo láwàá tó àwọn kan tí jọ mọ́ aláìsílẹ̀ kára afẹ́fẹ́ kàmí ti nẹ́tíwọ̀kì ó tún gbé wá ṣe àdá ọ̀gájẹ̀dá ọlọ́mọba kí ọba ọgbẹ́ ní ìjọsìn wa ó sọ ẹ̀ níwájú gbogbo bàtà ń dáhùn rẹ̀ náà ó ṣe ọlọ́mọ àjẹ́nà kó mọ̀ṣẹ̀ wá ní ọmọ náà sí òṣèré ànàkàmọ́ wọn ẹ̀ṣẹ̀ àṣẹlẹ̀ ìlà àmì láti ọ̀rọ̀. wàhálà àti bíkì wọn nínú ìdílé sábà nìyẹn bíkì ìbéèrè máa ń pọ̀ gan ni o. ọ̀rọ̀. ẹ̀yọ́ ti mi létí báyìí sọ fún abẹ́rẹ́ láti di omi pé ń kàn ní ìsìn ní omi. ṣẹ́gbà ti sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀sìn gẹ́gẹ́ báyìí nítorí wàá fòlè kó láti mọ́ra kó lè kò sáà fẹ́ mọ́ra bí ìmọ̀ ká lórí sáàbà ló fi dúró kó dáàbò wá sí ó jẹ́ báyìí bọ̀ kí ìlú alẹ́ dá ìlú mọ́ ẹ̀kọ́ àtọ́ àbúrú àbí sọ́sẹ̀ǹtì kọ́lọ́sẹ̀lì wa a lè gbé itọ́ a lè fi ṣe mọ́ra o ìsìláàmù kókì ìsìláàmù ni wọ́n lò tọ́ láti fi ṣe mọ́ra ewé tẹ́ dáhùn ẹ̀ ká lù ó lò ó ti wọ́n lò ó tọ́ ara ọ̀dọ̀ ọ̀dọ̀ o ti bèrè mọ́. Nam. Àwọn olùdíkà ni. Àwọn olùdíkà mò ń sọ̀rọ̀ nípa ìwáyà tí òṣìṣẹ́ àtúntò ọ̀tẹ̀ tí kẹ̀ lọ́dọ̀ ọ̀dẹ̀ ló sọ fún yín ó di ẹ máa ní ìwáyà tó yìí tó fẹ́ ọdún wá kò yóò lè jẹ́ ọdún tó lórí pépé àti àwọn náà sábàá pé anas gbọ́dọ̀ kan wá ó wà ṣáṣá ló ń kàrí ó tún lè jà ní ìwà tó yẹ pé ó ní wọ́n wà níwájú ìwé ta tó wà ṣáṣá ló ń kàrí tó yẹ pé tó bá gbà wá mi yẹn ní oṣù kìíní yóò wà sọ yẹn ìjẹ́ kí sọ yẹn ni pé èyí tá a sọ fún wọ́ọ̀tẹ́ sí kìíní òun náà wà lára àwọn sọ̀háábà kan tí wọ́n gba ìtara tó wọ̀ tẹ̀síkì wọn. fẹ́yà pẹ́ lómi ó wà yìí wà tán kọ̀ pé àná Anas bin Malik pé Anas wa sọ pé Anas sọ pé káwọn sọ pé àwùjọ kẹlẹmẹtì àwùjọ bíkà ní ẹ̀rọ kó tí wàlẹ̀ kọ̀ báyìí tó wà gba àdìsí Anas sọ pé ẹgẹ́ tó yẹ kí n sọ́dé bẹ̀yìn ṣùgbọ́n sápánẹ́tẹ́ sápánẹ́ tẹ́wọ́ sọ pé àdàgùn inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith àwọn àpò orí ìgbèsè ó ti yé báyìí tí ó yé ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yẹ náà lọ ṣe self investigation tí ó ti yé èyí tó ní bísí láìnú ṣáàzùn wà mú kárí dáa torí bá ọ̀rọ̀ dùn á àlàhùmà àti ìní tẹ́wájú gbé wájú ìdúrà lẹ́nu ṣe tẹ́ ẹ̀ sọ pé ìwáyà àdìsí lẹ bẹ́ẹ̀ fáwọn èèyàn èwo ló wà ní sùnmùsùn tálà ó lọ wà lẹ́sẹ̀ àfáàrí wà bẹ́ẹ̀ yìí ní òsì bẹ́ẹ̀. Adàlá, òtá ti fi lẹ́bẹ̀ẹ́. Ó ní mo sọ ìjọ pé màá sọ̀rọ̀ sí i. wọ́n gbà wá bá nǹkan lójú sí ìlà yìí. a ilmu al-hadith lẹ́dún ní mọ́tú lọ yẹn bóyá jẹ́ ṣáàbù pọ̀ torí pé nù sánàdì ẹ̀ gangan wàhálà ti dé ọ̀dọ̀ọ̀dọ̀ àdá. tẹ́gbọ́n àwọn afáwọn abẹ́ jọ ti fáyì ṣáà lè ṣe bísímìlá ìwọ tọ́lẹ̀ tàbá lè ṣe nípa mọ ọ̀rọ̀ hadith Ali ibn Abi Talib náà wá pé. Ah, ó wà jẹ́ àyè ká sọ pé bisimilayi ká sọ wọ̀tọ́ ilẹ̀ ṣùgbọ́n súnà anábì ṣe kíni láwọn kọ́ gbọ́lá fún sáà tó Fẹ́yìn ẹ sọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ. sẹ́yìn lè. Thank <laughs> jẹ̀mọ́ ara body chemistry ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni body chemistry ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ́rí ọ̀nà tí ṣètò ti mẹ́mbà fi ń mú ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ń sọ̀rọ̀ nítorí pé mo láwọn experience kan lábalantẹ́ sọ yẹn mi ì lè fojú medical lásán wò mo fi spiritual aspect náà wò ní ọkọ mo láti fi ìbéèrè yín àkọ́kọ́ ẹ ń bá sọ tọ́nà ìgbẹ́ tó ń bá so òun máa ń fìlì bíi pé ara òun wọ́tà pé wọ́tí kìíní kan ṣẹlẹ̀ níbi private part òun kó fi lè bọ́ kó onú ìrojú yẹn kó tábà ṣẹ̀ǹgẹ̀dẹ̀ béèrè ni pé ṣé ó ní ìkó lọ tábà kó tábà kó lọ tábà. but òru ń gbà mí lè fa o òru máa ń mú dìínà o but ìsómi wà bẹ́ẹ̀ tó mọ̀ pé ah ìgbẹ́ tí mo yà lẹ́nu jẹ́ mẹ́ta yìí ìgbẹ́ olómi ẹ̀gbẹ́ bá fẹ́ sọ́nà iṣẹ́ olómi náà ní ìtọ́nà akẹ́dẹ́mì. and gbẹ́mọ̀ lọ pé tí iṣẹ́ bá bá fọ́ọ̀sì jáde ó lè má nípa níbi ṣòkòtò tòrómi tí ó jáde yẹn ṣòkòtò ó ṣòkè ẹgẹ́ pọ́ǹtì yẹn lè mọ́mọ́ but mélòó ni wàá gan ní ṣèkù private party wa ẹ jẹ́ ká máa ṣèwé ṣáàlà ká máa fà á inú súnà nàbìyàn ní sọ́dọ̀ àyọ̀. Ah, gẹ́gẹ́ bí ìdájọ́ tó wà bẹ́ẹ̀ kì í ṣọ̀nà yẹn but it depends on bẹ́ni bí body chemistry ẹni yẹn bá ṣe bó bá ṣe wà sí. lórí ọ̀rọ̀ yìí so mo kọ́ akọ́ fi ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ pé tánàbí bá sọ̀rọ̀ kan tó ń láre òtẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn lè má jẹ́ general fẹ́ kó ó ṣàdáyàn rí o ó sì yẹ pé ó general ni sọ́ọ́bà kan sọ̀rọ̀ bá nàbí lórí ọ̀rọ̀ iṣu tánàbí sọ fún mi pé tó o bá tí ì gbọ́ sáǹdì fine ẹ jẹ́ ká wá béèrè pé ẹni tí wàá mú so mọ́ra ṣètò àwọn iṣẹ́ lórí kíní tá à ń sọ yẹn dáadáa tẹ̀ǹgá náà ti pé ẹ̀ẹ́dẹ̀ èso ẹ̀yin ní òwà òfin ìfẹ́ so tẹ́bà kò fi jẹ́ ìjẹ́ wàá so gan kò sì ní wá mọ́ àwọn tó sáà mọ́ ìṣẹ̀lẹ̀ dáadáa àwọn tó bá jẹ́ ulcer patient tó bá wà gaseous nígbà tí ó bá ń dáhùn láàmú dáadáa iṣó tẹ̀ ń sọ yẹn ó lè gbẹnu yín jáde tẹ̀ ń rẹ̀ gáàsì fẹ́ gbà tí yín jáde ó lè gbẹnu yín jáde ọlọ́run ṣe gbẹ́yìn tẹ̀ ṣe bàọ́lọ́jì wa mi lòdì ṣe bàọ́lọ́jì gáàsì ẹ̀fẹ́ pàṣẹ iná tàbí kílẹ̀ ń pè yín yẹn ó lè gbẹnu yín jáde tẹ̀ bá sọ ẹ máa gbọ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìrẹ́ǹsì tó ń tẹ̀lẹ̀ ní o tí ó bá fẹ́ wá tẹ̀ bá wọ̀ gbá wá tí ó bá wá ẹ̀ kàrí ṣé wá ti gáàsì báyìí kò ní báyìí láwọn. ìyẹn ló fà tó yẹ pé àwọn oògùn kan wà tẹ́ ẹni tó lu ọ́sà ẹni tó bá ní ọ́sà tó bá dùn yóò mọ ìyàgbẹ́ gan yóò sì mọ só gan. tí o bá jẹ́ pé àwọn capsule yìí ló bá lò yóò mọ gáàsì kan ìyẹn ni pé dísò tó ń jáde náà ni ó ṣe mọ gáàsì náà. nítorí ẹni ọkọ sọ̀bẹ̀ yẹn ni pé ṣètò ọmọ iṣẹ́ lábala ń tà ń sọ yìí gan-an ẹ kàn kú omi ìrún báyìí wọ́n ti pè ká wọ́n sì ní ká mọ́ kájínà sáà rẹ̀ pàṣọ kájínà sáà rẹ̀ abẹ́ tó àmọ́ ọ̀pọ̀ wò dá sàn tó tó omi lọ ní ẹgbẹ́ tani ó dùn. yóò tó fi ah lásàkà ọlọ ṣèjọ́ wọ́n ti pè fún ọ ṣèjọ́ tó yá mi rẹ̀ ṣẹ́gbẹ́ bọ́dí kẹ́mísì tún kó báwọn. ṣùgbọ́n sápá náà bẹ̀ ni pé ẹ̀mọ́ yẹn ká mara ó léwu gan mẹ́díkálì Islam ò ti fẹ́ bóyá pé ní tí ó tún kó bá àgọ́ ara wa àwa kan wa máa ṣe ó léwu gan àwọn kan wa máa ń gbé mi ìwà abájọ́ púpọ̀ púpọ̀ Nàìjíríà pé tó bá ti kàtà ayẹ́ tán tó wà lẹ́yìn ọ̀hún tí tó bá ti ti fẹ́ wá ó kà sàlámà sàlámà yẹn lọ́dún ó wà dúró báyìí tí wọ́n fi sàlámà tiẹ̀ tán tí wọ́n fi sàlámà tiẹ̀ tán wọ́n ló kàn mú wa nù. ẹja máa mú ẹ̀rì wá gidi tẹ́gbà sọ̀rọ̀ ń pa kíyàsì kí mẹ́fà padà sẹ́yìn ìrìn wá sọ̀rọ̀ ń pa kíyàsì àwọn kíyàsì tá a sọ̀rọ̀ ń pa wọ́n sọ pé bátìrì ló kọ́ lóko sẹ́ń pín kíyàsì. wọ́n wá lé ní ẹyin bẹ́ẹ̀ tí wọ́n máa sàlámà alákọ̀ọ́kọ́ sán tí wọ́n náà kẹ́ sàlámà kó tú àṣẹ́gun lè ní. wọ́n tẹ̀lé fojú wò yẹn pé ó wà jáì but ó máa ń dún yẹn gbà mí nàìjíríà ò gbà tí máa tún sẹ́yìn mọ̀ ní ìjà máa kì í àtàwọn bá ń bá ń lọ but wà lọ́yọ̀ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ fún yẹn kì í pé ó sì rí yẹn ó sì rí kọjá capacity rẹ̀ nà bá padà àwọn tẹ́jọ yẹn ojú làwọn yẹn gbọ́n dájọ́ ìgbàkí ọlọ́run yóò fi dájọ́ ọkàn àádọ́wọ́ ló wáyé kámá wọn mara o wọn wọn gbà ní ìbàdàn ẹ ká dá ogun ẹgbẹ́ wọn ṣá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك